kí ni ìtumọ̀ ẹrú wáwá. tí a máa ń pè yàn ní wáwá hmm. ṣé kọjọkùnrin ni. Hmm. ọkùnrin takuntakun. Ah, ah. Hmm. wọ́n ní ẹrú wá wá ẹ̀ẹ́mẹ́ pé nǹkan ló lágbára bẹ́ẹ̀ ìwó sì ti wà tipẹ́ ṣùgbọ́n àìmẹ̀tọ́ òun ni ò jẹ́ kí àwọn èèyàn mọ bí ìwó ṣe jẹ́ ní pàtàkì ẹ mọ̀ gbọ́ tí mi mọ ó dá yìí pé àìmọ̀tàn àìsìmẹ̀tọ́ ó pọ̀ tó yẹ pé ó fa ìlú wù wálẹ̀ tí ò jẹ́ káwọn èèyàn mọ bí ìwo ṣe jẹ́ pàtàkì ní ilẹ̀ Yorùbá tó tán bá tó ń ka ládéládé nítorí ìkan nínú àwọn ọba tí ọ̀jẹ̀ baálẹ̀ rí lolúwo jẹ. Olúwo wọn fi bẹ̀rẹ̀ ìgbésí àkọ́kọ́ ó lójú ìlú tó wà nígbà tó dùwó gbadé bẹ́ẹ̀ ni ní àwọn òlú ńláńlá tí n fẹ́ máa dákọ tí ò sí tí wọn ò tiẹ̀ tí ìdókùn ṣòkòtò kò sì jẹ baálẹ̀ rí olúwo ṣe olóyè rí kò joyè rí kò jẹ baálẹ̀ rí ọba lè bẹ̀rẹ̀ àwọn àwọn ọba tí wọ́n sì jẹ bá ọ̀pọ̀ ọba tó jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ò pé mẹ́wàá. tó mẹ́wàá. Hmm. bẹ́ẹ̀ ni kò tiẹ̀ nílẹ̀ Yorùbá ní south west Nàìjíríà tá a wà yìí hmm. wọn ò gbọ́dọ̀ ọba tó jẹ́ bí ojú mẹ́fà lọ. Hmm. ní ilẹ̀ yìí tá a wà yìí tó eh, adé ìwó ti ń bẹ láti eleventh century mm-hmm. adé ìwó ló ti wà adé tó jẹ́ ń padé ìyún ni wọ́n sì fi máa máa bí a ṣe jura wa lọ nínú adé kìí ṣe wípé bí a bá ṣe nítorí ẹ mọ̀ jẹ tí a bá ní ká mọ̀ tú ọ̀rọ̀ hmm. yóò lágbára díẹ̀ nítorí yóò jẹ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà pàpà hmm. yóò sì yọ yọ ọmọ lọ tàbá ibi tí ò fi gbogbo ara ṣe tí wọn wọn bóyá ká rọra ṣẹ́ mi ní orí ìgbà ṣùgbọ́n ìwò káwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí adé tó jẹ́ pé adé ìṣẹ̀ adé ńlá adé tó ti pẹ́ adé tó ti jẹ gbẹ̀rún ọdún lọ ká wo ìlú tí ó sọ pé òun ti wà lẹ́gbẹ̀rún ọdún sísìn ẹ ṣeun kábíyèsí. <laughs> tó sì tó sì jẹ́ pé adé ni ẹ ń dé o. náà sì dé ọlọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́dẹ àyàmbẹ̀lẹ̀ láì. Ìwó jẹ́ ìlú tó ń pé adé ni a fi ṣẹ̀dá ẹ̀ hmm. kìí ṣe pé bóyá ibi tí gbogbo èèyàn ti gbadé tí àwọn aládé ńlá kìí ṣe ẹ má jẹ ẹja fi mọ bẹ́ẹ̀ àgbà yìí sọ̀rọ̀ tán. bẹ́ẹ̀ ni mọ kùn ní kó àgbà ni. nítorí àsọtán ẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ rí mm-hmm. àfìgbà tí mo dé yìí. Mm-hmm. ẹ bóyá ọ̀rọ̀ ó sì kàn torí àkókò wa bóyá ká rọra mọ̀ ṣe ọ̀dọ̀ yín náà lèmi náà ó tún ti bẹ̀rẹ̀ kábíyèsí. ní tí èmi wá fẹ́ béèrè náà ni pé nígbà tẹ̀ ti di Olúwo tilẹ̀ wò ìgbà náà làwa bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ púpọ̀ nípa Ìwó. bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń wò pé bóyá kí n yá èdè ìbò lò wọ́n ní ó dàbẹ̀ pé youthful exuberant pé òun ló wà lára kábíyèsí tó pé ti yín pé ká ẹ lọ sáàrin ìlú ẹ mú ọ̀pá àṣẹ dání ìgbó gbogbo ẹ̀ oríṣiríṣi nǹkan bá àwọn èèyàn ní ah, ah, olúwo ìṣá olúwo ìṣá olúwo hmm. lẹ́ni olúwo lọ́la. ẹ má jẹ́ àgbà àwọn èèyàn máa wo ọjọ́ orí Abdulrasheed Adéwálé Àkàbí ọba ò lọ́jọ́ orí ọba ò lọ́jọ́ orí. ọjọ́ orí ò sí fọba hmm. ọba jẹ́ ọba ìṣèyàn. Hmm. irúnmọlẹ̀ ni wọ́n. kìí ṣe irúnmọlẹ̀ hmm. ọba yàtọ̀ ọba ìṣèyàn ọlọ́run nìkan lọ́ba. èmi lẹ́lẹ́lẹ́ jùlọ èmi lẹ́lẹ́lẹ́ bí ẹ lè bí àfáà ẹ lè bí pásítọ̀ bẹ́ẹ̀yàn bá lọ skul theology ó lè di pastor ó lè bẹ́ẹ̀yàn bá lọ bẹ́ẹ̀ bá kílọ̀ lé ké ó mo lè dáfà kí n máa wé láwà ní ṣùgbọ́n ọba ò ṣe é bí hmm. nítorí ọba ọlọ́run nìkan lọ́ba hmm. nígbà tó jẹ́ pọ́ ọlọ́run nìkan lọ́ba yẹn sẹ́yìn lè bí ọlọ́run kò ṣeé ṣe o èmi wá la sojú ọlọ́run gbogbo ọba ni aṣojú ọlọ́run lórí ilẹ̀ ayé ìyẹn ọba tó bá mọ̀ ni o hmm. torí ẹ̀ la fi ń sọ pé èyí tèmi wá èké sọ̀rọ̀ pé ọ̀pá tí wọ́n ní mò ń gbé ọ̀pá àṣẹ yẹn Mm. wọn mọ ni èmi ni mo kọ́ sọ èmi mo kọ́ mú wá ọ̀pá ìtẹ̀dó òun ni mò ń gbé káàkiri ọ̀pá ìtẹ̀dó ọ̀pá tá a fi tẹ̀lú tó fi tẹ ìlú wo dúró níbo ìbọn ló ṣe dọwọ́ tí níbo lẹ́yìn ti rí. ọlọ́run ní máa fi hàn mí gbogbo ohun tí mo bá ṣe gbogbo ohun tí mò ń ṣe léyìn gbogbo ohun tó dùn àṣẹ nítorí gbogbo ohun tí ó wà láyé ìgbà yẹn ìtàn tẹ̀mí ń sọ ẹ lè bá nínú ńgbà tẹ̀ tí ńgbà ńgbà ńgbà wo ńgbà wo báírò àti pẹ́ńsù dé ìgbà tẹ́ ẹ̀ tí ì ní bírò àti pẹ́ńsù nǹkan ìtàn yín dà hmm. ẹ ta ni ọ sọ̀tàn second century fún. tí o ṣàkọsílẹ̀ pa ẹ. ẹ tí wọ́n fi ń sọ̀tàn gbà yẹn tẹ̀ kàn fi lè mọ̀ tàn yẹn. bá a ti fi gbogbo yẹn hàn ẹ̀yìn. pẹ̀lú àṣẹ ọlọ́run bí wọ́n ṣe fi hàn ẹni tó ń jẹ́ Musa èyí tẹ̀ ń pè Moses anabi Musa alẹ́sà kò sẹ́ ta ló mọ̀ ìgbà tọ́lọ́ ń dáyé. kò sí. ta wá ló wà níbẹ̀ tó fi mọ̀ pé ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta wọ́n mú Mose padà lọ sẹ́yìn ni. Hmm ló fi mọ gbogbo ìtàn tó sọ nípa bí ọlọ́run ṣe dá Adam Éfà bó ṣe dá ilé ni wọ́n mú padà yẹn torí ẹ̀ ló fi jẹ́ pé Moses jẹ́ ẹnìkan tó anabi Musa alayhi salatu wa salam ó jẹ́ ẹnìkan tó yẹ pé òun gan-an ń gbọ̀ yá ó jọra ẹ̀ lójú débi pé ó fẹ́ lè sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn hmm. nítorí nítorí ó lágbára. àti ìmọ̀ rẹ̀. èyí náà ló wá fà á tí ọba fi ń ṣíwájú rùn. ṣé bọ́ba ni mí ẹ lè ṣíwájú. ta ló làṣẹ ta ni ńgbà mo ń sojú ọlọ́run ta ló fi irun eh, tẹ irun tẹ nǹkan. àgbọ̀rí nù tán. ẹgbọ́rí nílẹ̀ wo ẹ̀wọ̀n ọ̀mọ̀ta ni àìmọ̀ta náà ni máa ń ṣe àwọn èèyàn wípé ọba méjì aláùsá àti muhammadu lamuye àwọn ni á mú islam wọ̀lú ìwò sixteen fifty five the first mọ́ṣáláṣí tí ó kọ́ wà wò àwọn méjì ni àwọn muhammadu lamuye dẹ̀ lead irun as imam ibùn gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ eh, ọba èèyàn ìmáàmù láti ta inú àwọn ọlọ́mọ ọba ni ó ti yan ìmáàmù tọba ó dẹ̀ ti tó tó bá tó wá tó ń lead irun tó yẹ pé òun ló kàn ń lead irun as imam àwọ̀ èdè adé níwò gẹ́gẹ́ bẹ́yìn ṣe máa dé adé yẹn lẹ́yìn ìgbà tá a gbádé wa láti ìgbà yẹn láwà níní ọba àwo máa wé níjọ́ tó bá jọba àìmọ̀ ìtàn ń pé oníkálukú ní ìtàn ìlú tiẹ̀ hmm. àwọn míì tí ò mọ̀ tán ìwò wọ́n kàn án ah, ó ti ṣe báyìí ó ti ṣe báyìí ṣé hmm, hmm, ìtàn kan ní bẹ ní eh, eh, ìlú kọ̀ọ̀kan ni ṣé gbogbo ìtàn pa wá pọ̀ ìtúnkálukú yàtọ̀ síra wọn náà bọ́ọ̀ lèèyàn sì máa sọ pé eh, kí ẹ má ẹ má wé láwà ni kí ẹ má ẹ má tí wọ́n fi tẹ̀ wódò ni ẹ má gbàtàrà gba Islam ni láti ìwó ni Islam ló ti bẹ̀rẹ̀ tó ti wá tí gbogbo south west ti gbà sixteen fifty five the first mosque ní Ìwó mọ́ṣáláṣí kìíní ọ̀dọ̀ wa ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀sìn tí wọ́n ń pè ní ẹ̀sìn ìmọ̀le nítorí ẹ̀sìn táwa gbà ẹ̀sìn àwọn ará Mali ẹ̀pẹ̀ ń kọ́ ẹ̀pẹ̀ kẹ̀ ẹ̀pẹ̀ seventeen fifty nine go and check history you will know what i'm talking about nígbà wo ni ẹ̀pẹ̀ gba Islam Ìwó nílẹ̀ Kùránì gèrímà làmínà ń pè Ìlọrin gan wọn sọ fún yín pé homo scholars náà ń pe Ìwó hmm. bẹ́ẹ̀ ni hmm. ẹ̀pẹ́kẹ́ ní south west Ìwó ni Islam kọ́ lọ́kọ́ dúró sí hmm. lọ́sẹ̀ wà ń fán pẹ́rẹpẹ̀rẹ ní wà ń bá ẹ ṣeun kábíyèsí. a sì padà wá bá nítorí pé ọ̀rọ̀ wà tẹ́fẹ́ sọ báyìí. ọba aládé ntòòdù àfi àfi lé wọn lọ́wọ́ ni pé ọmọ aládé yìí jagun hmm. yóò wá gọ́ọ̀mẹ̀ntì yóò dẹ̀ wá àwọn tí ọmọ jagun fún ni kì í ṣe pé ọba aládé máa jagun torí ẹ̀ lẹ fi rí àwọn ọba aládé nílẹ̀ Yorùbá àwọn ò nílẹ̀ hmm. àwọn tí wọ́n máa ń nílẹ̀ làwọn jagunjagun jagunjagun ní Ìbàdàn òun lẹ́bi nílẹ̀ jagunjagun ní Ogun State òun lẹ́bi rí tíjẹ̀bú àti Ẹ̀gbá tẹ́ẹ̀ fi nílẹ̀ àwọn méjì tí wọ́n nílẹ̀ tó pọ̀ jù nílẹ̀ Yorùbá nìyẹn àwọn tó tún nílẹ̀ ní nàìjíríà yìí àwọn ni haúsá jagunjagun làwọn náà nítorí mansa musa ló gbé yòó lé ẹ lọ tí wọ́n fi mọ tí wọ́n fi gba gbogbo more than half of nigeria àwọn tó tún jẹ́ jagunjagun Southwest west nílẹ̀ yorùbá àwọn méjì ni ogun state and oyo state ẹ ṣeun kábíyèsí ẹ lọ wo ìtàn yẹn rí i pé jagunjagun lẹ àwọn látò olúyọ̀lé lágẹlú ògúnmọ́lá àwọn jagunjagun ni. ẹ ṣeun ẹ ṣeun kábíyèsí ẹ jẹ́ ń bọ́ sí mhm. ẹ jẹ́ àṣẹ báyìí mhm. kábíyèsí àmọ̀ gbọ́ mhm. wọn ní olórí dáadé ẹ bọ́ ṣe lóòótọ́ ni gbogbo olóyè ọba alẹ káàrọ̀ òjìrì tó bá tilẹ̀ kó ń so mọ́ Oòduà òun ló gbọ́dọ̀ dé adé. kí ló bí. níbi títí ń bọ̀ òun ti lajú ẹni títí ń bọ̀ ẹni tó bàbá wọ dúdú wá ẹ̀tọ́ ó dúdú wá ló pẹ̀ o ẹni tó dúdú wá. wa kì í ṣe òdúdú wa accent bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń fọ ẹ̀pẹ́ gbà ń bẹ hmm. ẹ̀pẹ́ Yorùbá Ìjẹ̀bú ń bẹ Yorùbá Èkìtì ń bẹ bẹ́ẹ̀ ni Yorùbá Àjẹsà ń bẹ máwa àtọ̀yọ́ ẹ̀mẹ̀pá ńlá gẹ́rẹ́ ni ẹni tó dúdú wá láti inú yẹn ibi tó sì ti ń bọ̀ èèyàn pupa mẹ́mẹ́ èèyàn tó jèbú mẹ́mẹ́ ọ̀nà ilẹ̀ àwọn eh, middle east eh, eh, ìwọ̀ oòrùn àbí ọ̀nà bẹ̀ni tí ń bọ̀ ìlà oòrùn ni ọ̀nà bẹ̀ni tí ń bọ̀ so ibi ìtorí ẹ̀ bó ṣe dúdú yẹn ló ń fi wá àwọn tó jẹ́ èèyàn tiẹ̀ lọ́wọ́ òun ọ̀wọ́ àwọn lọ nígbà tó yẹn gbé níbẹ̀ ńṣe ni wọ́n kàn fi ń ṣe ẹgbẹ́ ó ti dúdú báyìí ọwọ́ àwọn èèyàn tiẹ̀ wá sí hmm ọ̀nà ilẹ̀ adúláwọ̀ tí wàá ń bì ó sì dé ó rìn dáadáa sí dé ibi tó délé ní tá à ń pè ní ilé ìfẹ́ nítorí ó sì fi sọ ibẹ̀ nílé ìfẹ́ ni wípé òun ìgbà tó dé àwọn tó bá ń lẹ̀ ìwà ìkà ni a ṣe ń para wọn ogun ní jà gbogbo ẹ̀ lòun wá bẹ̀rẹ̀ sí ní pàrọwà fún ẹ mọ́ para yín mọ́ ẹ mọ́ ṣe báyìí mọ́ ẹ mọ́ ṣèwà kà mọ́ ẹ má ẹ má kò í ó dẹ̀ bẹ̀rẹ̀ òun ló kọ́ bẹ̀rẹ̀ ìjọba tí a ní adúláwọ̀ ní ìpè èèyàn dúdú ó níjọba Oòduà ló kọ́ bẹ̀rẹ̀ bàbá dáadáa ní tó dẹ̀ ṣe ni pé ó yan olóyè òun kọ́ ni Yorùbá kìíní hmm. nítorí ṣebó níyàwó sóun ló bíyàwó rẹ̀ ni ẹbọ ní olóyè sóun ló bólóyè òun kọ́ ni Yorùbá àkọ́kọ́ ṣùgbọ́n àwọn tó bá ń lẹ̀ ìwà tó bá lọ́wọ́ wọn kì í ṣe ìwà tó dáa òun á bẹ̀rẹ̀ sí ní fi ìwà ìfẹ́ ó fi bẹ̀rẹ̀ sí ní yí àwọn èèyàn padà àwọn èèyàn bá ara yín pé ẹni tí ń ṣe dáadáa báyìí bàbá dáadáa lélẹ́yìí o èmi gan nílùú nílẹ̀ èwo nísìn hmm. pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú ìwà mi tí mò ń ṣe pé pé gbogbo ìwà dáadáa tá à ń ṣe mí sọ pé bóyá awọ awọ mo wà fẹ́ kó wọ́rọ̀ jọ a kó gíní jọ bówù mi máa rinṣẹ́ inú ìlú mọ̀ ń dọ́là ni hmm. bówù mi máa gun tatakùkù ọ̀la náà ni bówù mi gun kẹ̀kẹ́. nítorí èmi ni bàbá gbogbo ọba gbọ́dọ̀ máa ṣe bí bàbá bẹ́ẹ̀ ni ìgbà tí odò adẹ́dé ńgbà tó dé adé ibi tó ti ń bọ̀ yẹn gbogbo àwọn olórí tá wà ń bẹ̀ ni wọ́n ń dáadé ẹ̀yin ẹ lọ wo Nefertiti Cleopatra that is the style tó odò à ẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ rí orí olókun ẹ rí orí olóko tó wà lẹ́ǹtì ẹ̀ tẹ́ máa rí káàkiri yẹn kí ló wà lórí ẹ̀. adéyìn then professor Adisa Ogunfọlákan òun ni professor òun ni director of natural museums and history tó bá sọ tó o bá fẹ́ sọ ìtàn ilẹ̀ Yorùbá nìsín ẹni tí wà ẹni tó ìbò ọ̀lọ́ bá nìyẹn ẹni tẹ́ lọ bá nìyẹn ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University dè ní ọmọ ọba tínú nífẹ̀ẹ́ nígbà tó gbọ́n pé mò ń dé adé nítorí wọ́n fi hàn èmi ni Ọlọ́run ọba ló fi hàn èmi nígbà wọ́n sì fi hàn mí tí tọ́lọ́n bá fi hàn mí mi gbọ́dọ̀ jiyàn rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ ni mo gbọ́dọ̀ gbà àfi bẹ́ẹ̀ lọ́lọ́run ní gbogbo ẹ̀ bá ń tú ní pé tòótọ́ mọ̀ ni eh, àdìsọ́ ògùnfọlá kan professor yẹn wọ́n bá gbé kínní yẹn wá wọ́n gbé artifacts archaeological facts ó dẹ̀ gbé wá kan rí àwọn ọ̀ni àti ìyàwó wọn pẹ̀lú adé adé ìyàwó gan dáa ju ti ọkọ lọ Eh, ṣe bí torí pé àwa àwọn èèyàn dúdú afẹ́ máa gba obìnrin mọ́lẹ̀ àìbí torí ẹ̀ náà lọ́fà tó jẹ́ pé ẹ̀fẹ́ jẹ́ wọ́n dádé mọ́ wọ́n ti ń dádé ohun tó gbogbo ohun tó dùn àṣẹ lèmi ọ̀pá tí mò ń gbé lọ́wọ́ ẹ̀rọ òdùà kò mú ọ̀pá tí wọ́n mú káàkiri ọ̀pá ìgbàlódé táwọn èèyàn máa ń tẹ̀ ebi arúgbó ni máa ń tẹ̀yùn arúgbó ni máa tẹ ọ̀pá tí àwọn èèyàn tá ọba ìgbàlódé arúgbó ni máa tẹ̀ yẹn láyà àbí tẹ́sẹ̀ bá ń dùn yàn àbí bẹ́yàn bá lòun lówó tó wá ṣe ọ̀pá tó wá wá ọ̀pá tí wá fi ń tẹ̀lẹ̀ ọ̀pá tí ọba àtijọ́ fi ń dé adé tí wọ́n fi ń tẹ̀lẹ̀ ọ̀pá àtẹ̀dó ni oòdùà ló dẹ̀ kọ́ lò èyí tó ń dẹ̀ lò àkùkọ ní bẹ lórí ẹ̀. ó dá kábíyèsí. nítorí ìfẹ́ níbi ojúmọ́ ti ń márìn ni wọ́n gbọ́dọ̀ lo àkùkọ èmi ní tí a fi tẹ̀lú tèmi dó ni odídẹrẹ́ hmm. n ti ń sọ̀rọ̀ yàtọ̀ sí èèyàn odídẹrẹ́ nìkan ló ń sọ̀rọ̀ yàtọ̀ sí èèyàn ní gbogbo ayé odídẹrẹ́ ni a fi ni a fi ni a fi tán pé ibi tá a wà ń lọ nígbà tí wọ́n gbádé fún mi nífẹ̀ẹ́ ní tẹ̀lú ibi tó ń lọ ibi tó ní nǹkan tó ń sọ̀rọ̀ yàtọ̀ sẹ́yìn ẹ̀bẹ̀ wọn àtẹ̀dó sí torí ẹ̀ ni ó fi jẹ́ mi odídẹ ẹlẹ́rí lórí ọ̀pá àtẹ̀dó tèmi gbogbo ọba ló yẹ kó máa dádé fún ìyàwó wọn gbogbo ọba ló mọ yẹ kó máa àpọ́nléwo ló wà fún ọba tí olólo ẹ̀ níbo wà wà ti rọ́lọ́ ọba níbo ló yẹ kí wọ́n ti rọ́lá ti yín ara ìyàwó èèyàn ara ìyàwó èèyàn náà ni. kábíyèsí ọ̀tá ìyàwó yín ni ọ̀tọ́lẹ̀ ṣùgbọ́n lára wa àwọn awuyewuye táwa ń gbọ́ láti ìlú Ìwó ni pé ẹ̀yin àtolórí lẹ́jọ́ ń ṣe ọba lé àwọn èèyàn lórí nílùú Ìwó eléyìí tí èsì ìwọ́pọ̀ nílẹ̀ Yorùbá àgbọ̀rọ̀ ẹ̀. kí ni ẹ tó ti lẹ́yìn pé ó ṣe. kábíyèsí àtolórí wọn jọ ìwé ẹ̀mọ̀ ẹ̀jọ́ ṣe ìpinnu lórí ìlú ni ẹ̀jọ́ sọ̀rọ̀ bí nǹkan ṣe lọ ìlú ni lẹ́yìn tó sì ṣe pé wọ́n ní kò yóò rí bẹ́ẹ̀. ẹyin tí wọ́n bá fi sọ́nà. káà la àwọn olórí sí pé inú ká àwọn gbé. ẹgbẹ́ pàwọn èèyàn irọ́ wọn pọ̀ hmm. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín ìyàwó kan mo ní tínú ilé mi bá dáa ìtàn ọ̀dà bó lórí ọ̀bá jẹ́ ń gbádùn ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní pé ó tiẹ̀ ń fi mí lọ́kàn balẹ̀ hmm. ní pé inú mi ń dùn mo sì ń lè tukọ̀ ìlú dáadáa nítorí à ń tukọ̀ òun dáadáa o hmm. ìwò yàtọ̀ sí ti ìwò tẹ́ ń sọ tẹ́lẹ̀ o ẹ bá mọ̀ o ẹ bá. èmi lọ ẹ̀mí mọ̀ wo. ẹ wà ẹ mọ̀ wo tẹ́lẹ̀ ọmọ wo tuntun sọ ọmọ owó tuntun. mo mọ ẹ ń gbẹ bóyá bóyá ìwọ tuntun ṣe rí ni sọ ń gbọ́ rẹ̀ ń gbogbo àgbáyé àbí ọ. àbúrò èrò là ń gbọ́ bá wa ń gbọ́ rò. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́ bá fi ìwo sínú íńtánẹ́ẹ̀tì ìwo jimá lórí bẹ̀ ìwo jimá ìwo jimá ìwo jimá Nagasaki àwọn tí ó wà ní Japan hmm. ni wàá rí mẹ ní ìsìn bọ́ bá fi ìwo síbẹ̀ ìwọ Ọ̀ṣun ṣe ìwọ Ọ̀ṣun ṣe yóò jáde so iṣẹ́ à ń tún ṣe ni so gbogbo ẹ jẹ́ kí n sọ fún yín gbà tó ba ìṣe èèyàn níbi tá à ń bá ń lọ gbogbo ẹni tó bá ń ṣojú ọlọ́run lórí ilé ayé tó ń pè ní ọba lẹ́nu ọba ọgbọ́dọ̀ ọba ọgbọ́dọ̀ máa bọ ẹyin tí ọlọ́run dá o ìtọ́lọ́run hmm. bá ti dá ẹni tí ń ṣojú ọlọ́run ni ọmọ ni ọmọ jẹ́ káwọn èèyàn mọ bí ọlọ́run ọba ṣe rí nítorí ìwọ lójú ọlọ́run o hmm. gbọ́dọ̀ wà lábẹ́ nǹkan kan o gbọ́dọ̀ wà lábẹ́ pásítọ̀ ò lè wà lábẹ́ ìmáàmù ìwọ ni aláṣẹ àwọn lè gbàdúrà àṣẹ ni títí ọba àṣẹ ń bẹ lẹ́nu tèmi o nítorí mi ò mi ò èèyàn ẹrù jẹjẹ ò ṣe mọ́ gbogbo ohun tẹ́ ẹ máa ṣe láyé ẹ máa fẹ́ dẹ́rù bá àwọn èèyàn ẹ ń fọ ọba dẹ́rù bá ẹ máa fẹ́ ru ọba dẹ́rù bá àwọn èèyàn ẹ ṣe bíi bàbá ẹ jẹ́ kí a kẹ́ ń rí ọba gẹ́gẹ́ bíi ní tó wà attractive ẹ jẹ́ kí wọ́n rí ọba gẹ́gẹ́ bí n téèyàn lè súnmọ́. ṣé bẹ́ẹ̀ lẹ ṣe kó àwọn èèyàn yín náà mọ́ra bẹ́ẹ̀ nílẹ̀ o. ah dandan nù dandan nù. àǹfààní wà fáwọn èèyàn láti súnmọ́ yín dáadáa. kò sẹ́ tí ìwọ kò sẹ́ ṣé ńgbà tó pè mí láàárọ̀ ṣé ta ṣé ọbẹ̀ lomi. dandan nìyẹn bẹ́ẹ̀ yẹn wà fún wáyé owó rí mi bẹ́ẹ̀ yẹn ìbá àṣẹ Buhari lóde yóò rí mi ìbá àṣẹ ọmọ tí ò ní nǹkan kan tó jẹ́ tálíkà tí a ń pè ní tálíkà ẹyin torí tálíkà ni máa dolówó ọmọ náà ni mo ń dé ṣé gbogbo èèyàn ọba yìí ṣe ọba ìlú kan tó o bá ti jọba èyí ṣọba ìlú kan o ti jẹ́ ọba gbogbo ilẹ̀ adúláwọ̀ ni. bẹ́ẹ̀ kó gbogbo èèyàn mọ́ra. bó a ní gbogbo ilẹ̀ adúláwọ̀ Buhari gan ọmọ mi ni kí ló wá bí jà láàrin ẹ̀yin àti olóyè Abíọ́lá Ògúngbẹ̀mí. ibi mò ń bọ̀ kan. bó o lẹ́yìn sẹ́ ọmọ mi nìyún ṣùgbọ́n gbogbo ọmọ labẹ́ ẹ mọ̀jẹ̀ ń tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ nítorí àwọn nǹkan àwọn nǹkan báyẹn. ẹ lára ń tà sí pé yìí wá náà ni. àwọn ẹ ẹ mọ mi nfẹ ẹ mọ rẹṣẹ tẹ mọ ẹ mọ dà ẹ mọ ẹ tiẹ̀ mọ lọ́bẹ̀ nítorí àwọn irọ́ nǹkan nǹkan báyẹn àwọn nǹkan rọlẹ̀ fẹ́ mú wá yẹn mm-hmm. ẹ̀sìn tèmi ni màá jẹ́ báyẹn tó àwọn rọlẹ̀ fẹ́ mú wá báyẹn ẹ má ẹ má lọ síbẹ̀ yẹn rárá a má lọ sápàtẹ rárá nígbà ṣe rí ntẹ́ ẹ̀ fi ka ọba kún nílẹ̀ Yorùbá nìyẹn hmm. ẹ fẹ́ máa gbé olóyè ẹ fẹ́ máa àní mò ń sọ fún yín pé Olúwo ọ̀jẹ̀ kò jẹ́ oyè rí kò jẹ́ olóyè rí Olúwo ọ̀jẹ̀ baálẹ̀ rí ẹ lọ wọnú anybody tí ò bá mọ̀ kó lọ Google ẹ̀ kẹ́ wo bóyá ẹ̀rì baálẹ̀ wò láéláé Olúwo ọ̀fìwo lẹ máa rí in anything láti ilẹ̀ ǹjẹ́ gbọ́ baálẹ̀ Ifẹ̀ rí baálẹ̀ Ọ̀ni àbẹ́ gbọ́ baálẹ̀ Aláàfin rí ṣe gbọ́ baálẹ̀ Ọ̀wá rí àbẹ́ gbọ́ baálẹ̀ Ọ̀ràngún rí àwọn tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ ẹ̀ lè gbọ́ baálẹ̀ wọn nìyẹn ẹ̀ lè gbọ́ baálẹ̀ Ìwó olúwo fi wo lànà olúwo wàá fi baálẹ̀ jẹ olúwo ni ó folóyè jẹ kò ẹ̀ lè gbọ́ baálẹ̀ láíláí ìwọ ọ̀jẹ̀ baálẹ̀ rí. tọ kábíyèsí. so eh. the, this is my uh, the fact of the history Eh, eh, àìtí ìmọ̀ tí ń jẹ́ ọba àti pé àwọn ọba wọn ti gbé ogbe wọn àti gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ hmm. òun ló sì jẹ́ kó jẹ́ pé ìyá máa jẹ ọba hmm. nítorí kò yẹ kí ìyá máa jẹ ọba tọ́ba ọgàn ọba ti fi rẹ̀ tó but ṣé ṣé ẹdún náà ṣé ọlọ́run ọba tó ń ṣojú ẹ̀ ṣé máa lọ forí balẹ̀ fún asá abẹ́ ẹnìkan tí tó ń ẹ̀ ní ológo ni hmm. ṣọba máa forí balẹ̀ fún ọba ọmọ bọ ọba ọlọ máa bọ ifá ifá ni máa bọ ọba ifá Ọ̀rúnmìlà gan tó jẹ́ bàbá afá tó bá dúró níwájú mi lénìí tó bá jẹ́ pé mo ńgbà mo tó bá wà láyé ńgbà mo wà láyé kí ni ó ṣe yóò kọ́ dọ̀bálẹ̀ fún ńgbà ilẹ̀ ẹlẹ́ ni Ọ̀rúnmìlà gan ó jókòó sí tí ó ti máa dáfa rẹ̀ ọba ò gbọ́dọ̀ bọ nǹkan kan ọba gbọ́dọ̀ Ọlọ́run nìkan lọba lọba ánsà sí hmm. ọba ò gbọ́dọ̀ bá wọn bọ òòṣà Ọlọ́run èbọ ọṣà sọlọrun máa bọ ntọ dání sọlọrun wọn máa bọ èèyàn ni àbí òun sojú ọlọ àbí wọn ọmọ tí ń jọba ni gbogbo èèyàn ló lè di àáfàá gbogbo èèyàn ló lè di pásítọ̀ gbogbo èèyàn ló lè doní Ṣàngó ní kó o gbé nǹkan kan o lè lọ skul theology kó o di o lè lọ sí kéwú kó o di àfà kó o wé láwàní ṣé gbogbo èèyàn ló lè dọba ni <laughs> Ọlọ́run ni máa ń yan ọba ẹ̀yin ọba ò sì ṣe é bí nítorí institution lọ́ba kò ṣe é bí Ọlọ́run nìkan lọ́ba so e, o lè bí Ọlọ́run gbogbo ọba la ṣojú Ọlọ́run lórí ilẹ̀ ayé ààfin ọba òun ni ààfin ọlọ́run lórí ilẹ̀ ayé torí ẹ̀ ni ò fi gbọdọ̀ sí òòṣà kankan bẹ̀ hmm. torí tó òòṣà míì bá ti wà ń bẹ̀ ọba ti pé méjì láàfin hmm. àṣẹ ò ní sí ní ààfin náà mọ́ àṣẹ téèyàn ò fi máa pàṣẹ bẹ́ẹ̀ mi bá bí mi bá dé ta nísìn eh. bí mo ṣe wà ń ta yẹn tá a bá ń ṣe prógrámù ń ta nísìn tí ì ní lo tẹ́ǹtì gan n ó sọ fójò yẹn tójò bá sọ mú wọn ọ̀rọ̀ máa sọ fún ni ó yá padà yóò sì padà àṣẹ ọlọ́run ni ibi tí mo ti ń ṣe nǹkan nígbà tó nígbà tí ṣe pé bóyá àṣẹ àṣẹ olúgbòhùn kan àbí mò ń tọ̀ nǹkan kan lá ni mò ń lò níbo nìyẹn ti wá gbogbo ẹni tí ń tọ̀ nǹkan lá àti gbogbo àwọn abẹ́ ọba ni ó wà gbogbo ń tọ́ ọba tọ́ láàyè tó níbo ogun ìrìn mi ogun ìrìn mi ò lè pè rí mi láì dá ò lè pè rí ọlọ́run láì dá ò lè pè rí ìyẹn ò lè èmi ò ṣe pè rí láì dá assassin irọ́. anything because ọlọ́run ló lẹ̀mí gbogbo. yàtọ̀ sí kùránì agbára míì tó wà kùránì kẹ ṣé bọ́lọ́run ló dá kùránì yìí gbọ́ kì í ṣe pé mo gbọ́kànlé kùránì mo gbọ́kànlé ọlọ́run ni hmm. bó ló ṣe gbọ́kànlé kùránì kùránì ah, ah. ebi ntọ́ <laughs> ló ń ṣe ni kùránì hmm. ah, kùránì bó kábíyèsí. èmi gan-an mo wọ ṣòkòtò kí o mọ wọ ẹ̀wà alukurani níbo ni èmi àárín èmi àtọ́lọ́run ló gbọ́dọ̀ máa dán. ẹ jẹ́ àtúgbà bí wò kábíyèsí kábíyèsí ìbéèrè kan tó wà tèmi fẹ́ béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè wọ́n nígbà tẹ́ ẹ bímọ lẹ bá sọ ní oòdùà bóò ló tó ṣe jẹ́ o. ẹni tí ẹni sọnù ṣe iṣẹ́ rẹ̀ mẹ́pẹ́ ti so ọkọ̀ yín nù nígbà tó jẹ́ pé gbogbo orúkọ ilẹ̀ Yorùbá òun ni àdúrà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ò sọ èmi sọ èmi èmi ń ṣe àpèjúwe pé kẹ́yìn náà example ni kẹ́ ẹ máa follow èmi ó dúdú wá ní orúkọ Odùduwà òun sì ni bàbá wa ẹ máa jó orúkọ yìí kìí sókọ tójú máa máa tì í fún àwọn èèyàn ọ̀fẹ́ máa jẹ́ Ọlámídé mọ́ nísìn òun pé ọmọ ẹ lọ́lámídé lójoojúmọ́ ṣáàdúrà ní fún àbípè ẹ kí ló dé tó lè mọ sọ ọmọ ẹ lọ́lámídé ọ̀wá ń sọ ọmọ ẹ ní Johnson wọ́n sọ ọmọ ẹ ń Sukura ò ń sọmọ ẹni kínní èdè ò ń sọmọ ẹni àwọn orúkọ tó ẹ àmọ́ pé ṣúkúrà ní èdè kéwú ó máa mí ni ó mí ni kínní ó mí ni ìrántí ọlọ́run ṣùgbọ́n kí ló dé tó o máa lo yorùbá tó o máa gbé èdè tiẹ̀ ga fẹ́ pé de ibòmíì lọ fẹ́ gbéga ẹ̀ ń pè ní Johnston stone ẹlòmíì pọ́nmọ́ ẹ̀ lókúta ẹ̀ ń bá èbó gan fẹ́ kọ́ in tí àwa mọ̀ Fúnmilọ́lá eh, Ọlákúnlé eh, Adékúnlé Ayọ̀kúnnú báwo ló ṣe fẹ́ jẹ́ orúkọ yẹn tó jẹ́ àdúà ọlọ́run lọ́mọọmọ our cherry eh, tradition wa àti culture wa ní gbogbo àgbáyé mo ti travel gan kò sí kò sí culture and tradition tó dáa tó in tó dẹ̀ jẹ́ tradition tiwa ni pé àṣà àti ṣe wa mo ní ìwà agbádá tí mo wọ̀ ìwọ tó wọ shirt and trouser yẹn ìwọ sọ fún mi bó ṣe lè. Eh, ẹ̀yin náà wọ súùtù yìí pẹ̀lú adé lórí. ẹ eh, à ń fi yẹn sọ fún yín pé. ẹ wọ súùtù tẹ jókòó sáàfin. o gbọ́dọ̀ ṣe èmi èmi fi yẹn sọ̀rọ̀ ni àwọn èèyàn mọ̀ sí gbogbo ìgbà nígbà tẹ bá rí mi kí lẹ rí tí mò ń wọ̀ mo fi yẹn sọ̀rọ̀ jáde pé ẹ má kà dúró sí ayé àtijọ́ bóòdù àgán bẹ́ẹ̀ ń bẹ láyé lénìí hmm. yóò wọ plane yóò lu aago Eh, eh, kábíyèsí. ẹ máa gbọ́ eh, àbí àbí yóò ràn irinṣẹ́ lọ mẹ́ka. irọ́ irọ́ irọ́. ìyà ń bẹ láyé àtijọ́ ẹni tí ó bá rò pé bóyá ìyà ò sí láyé àtijọ́ kó padà bẹ̀ hmm. kọ́kọ́ gbàdúrà sọ́lọ́ ẹ̀ òun fẹ́ padà sínú ìyà nítorí ìyà ní ayé àtijọ́ tẹ̀ bá mọ̀ ìyà ń bẹ nígbà tí ò sí ráìsì gan ò láyé àtijọ́ kò sí o hmm. ta ló kó ráìsì wá abẹ abẹ abẹ abẹ rò pé oúnjẹ yín ni rẹ̀ sí àwọn ọmọ sí hàn mọ́ yín o nígbà ìrẹsì ò sí o ẹ ẹ mọ̀ pé kábíyèsí pọ̀ tí ò sí láyé àdéjọ́. mo fọwọ́ òun ọmọdé yín lẹ́nu kábíyèsí kó tó di